Hmm. a zamani gudu bata bata mutum a shatu yau hmm. masu ma haka shi ba fakun shi ba ya furbe nga burmi nga burmi ta ya hawa shi mu nga burmi ba ai go mu karwa ta yan mu wa mai ji daji ce nga burmi ba ai wa mu na ko na wani yalo eh, eh laraba laraba ske ben ta ben wa ba ske wa ba ti mun ba ta ta mun ta oh, eh halima boro no ja ma na ka mu kuna ni abu akima mi daga mi na ma joja kure ni kar wata ba ma ni ma ta ba no oh ha ali ni ma ta ba no ah kure an ho ni kure ni oh ko na ni ko na yo bu waki oh oh bu ska o ji ja o do ada bi akwa fan la amu bu ska ja o do ada bi akwa fan eh. wala ka anu wa u fam o ja ja sumaro ami eh, ami eh. ha jina gore kana ni ma ji ka me eh eh eh ngi ngi akwa ta ta bi akwa be de ah. Lamu oh, wa, lamu wa, lamu wa. Lamu ah. wa. Ah, wani ọsẹ wo ginger flush. omi omi omi ajina ana pita sasaji oye ja kunu kuna sa yin kwa ba ti asojo dun. biribi biribi sikẹ. aa biribi akalẹ juma kati yan. n'a ye wo bẹ wa gbẹ pẹlẹ asi kan mẹ a kun ti tẹ b'a yi ti asoju. yọrọ tila e kuro. yọrọ tila e kuro. awo bẹ na ọmọ ọmọ hẹ ti jẹ wọ kuro. ọ kuro. ọmọ hẹ ti jẹ wọ kuro. bi pa ìyàwó tẹ wá ti ká ẹ yàn ẹ yàn. bàbá kọ́ mi mọ̀ bàbá kọ́